ok ìdáhùn lórí tàbẹ́rẹ́ ìgbà ni pé wọ́n rò lọ abẹ́rẹ́ tí abẹ́rẹ́ yẹn ṣe tọ́lá pé abẹ́rẹ́ tí máa ń dúró nípò pé èèyàn jẹun máa ń dúró nípò pé èèyàn jẹun tẹ́lẹ̀ pé náà ti dàgbù nígbà yẹn mọ̀ pé oúnjẹ dé nìyẹn so nǹkan dé nìyẹn sóyè ẹ̀hẹ́n so kò tọ́ kí wọ́n gba ní ọ̀sán náà rà torí pé ó wà nínú fọkànlá ó ti wà nínú ipò pé èèyàn jẹun tí ẹran ká má jẹ sóyè sọlọ́sọlọ́ subhanahu wa ta'ala so tòmátọ́ pé abẹ́rẹ́ pẹ́ kò ní kéré pé ó wà nípò pé èèyàn jẹun so kò tí ó bá jẹ́ pé tí wọ́n bá gbà tí ò ní ṣe ìdọ́rà fún tí ò ní jẹ́ kí èèyàn lẹ so láti jẹ́ pé kọ́ má lè gbàrẹ̀ mọ́ so kò sí tó bá dín bẹ́ẹ̀ so yìí kọ́ gba ní ara rẹ̀ àbí lọ́sàn-án rẹ̀ so yìí so mọ́tò wà pé òun lè irú abẹ́rẹ́ tó ń bá gbà ó lè ní ọlá tó ń ní wọn bá rẹ̀ wọn so mọ́ so kọ́ wọn fi já rẹ̀ tí ń gbà wọ́n lè jẹ́ kọ́ kò kò lè fànira fún àbí kò kò àbí ó lè ó lè ó lè ní sùúrù títí tí títí náà fi tó àdúsàrò fi tó ìmọ̀tò ọ̀dọ́ sọ pé tí tí bá ń ṣe ìwọ̀n tó lọ sọ ó ti ẹ̀hẹ́n so kó lọ gbá abẹ́rẹ́ kó já rẹ̀ kó jẹun so sórí wa ìmọ̀tò ọ̀dọ́ pé ó bá pé ó lè gba àwọn olóṣèlú bẹ̀ ọkàn gbọ́kàn fẹ́ dábẹ́rẹ́ ó ní pé ó ní ìdíkọ́ kan dábẹ́rẹ́ so tí abẹ́rẹ́ náà bá ti wà nípò pé abẹ́rẹ́ tí ó wà nípò oúnjẹ so ó lè gbà tí ẹ̀ bá ti ní sọ di ọ̀lẹ́ sọ láti ràn bá rẹ̀ sọ ọlọ́run àbàdàn tó mọ̀ bọ́ ti jẹ́ nípa ti abẹ́rẹ́ nù. wọ́n ní ìgbà tí ẹ sọ fún wa pé èèyàn lè gbàgbé wọn ní ọ̀rọ̀ àbí ìgbà ṣe abẹ́rẹ́ àti hmm.

sèwà abáyé gbàsèrè ẹni ogun lọ wà eh, kò sì ti tó bá kò sí láì fi bí kéèyàn ológun náà rẹ tí ẹbẹ kéèyàn bá ti pé ogun tí ó lè wọ eh, inú látara bí àwọn kan náà windows ẹbí imú ni o àbí lẹ́nu ni o àbí etí ni o àbójú ni so bẹ́ẹ̀ sì ni tí ó sì ní dó nípa oúnjẹ látà fi mọ̀ pé ọlọ́run ní ká má jẹ́ káwọn mọ̀ sọ nínú ààrẹ so ìdí nìyẹn tó fi tọ́pẹ́ kéèyàn gba irú abẹ́rẹ́ wọ̀nyí sóyè wa ọlọ́run bá wa tó ní mà. láti lọ ọ̀ka gbogbo ẹ̀